لندخلنهم في الصالحين الله سبحانه وتعالى يقول nínú ọ̀páyà ẹlẹ́ẹ̀kẹ́rin tí a ti máa tẹ̀síwájú Allah subhanahu wa ta'ala ń sọ pé am hasibal ladina ya'maluna sayyi'at an yasbiquna ẹ̀rí nígbàtà tàrí àwọn àyà tó gbáwájú nípa wípé ọlọ́run ọba adánwò àwò pàápàá jùlọ ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ a rí ìgbìdánwò lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tó bá wá pass tó yege tó ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba irú ẹni yóò rí alìjẹ́nà ọlọ́run ọba yóò rí ojúre ọlọ́run ọba yóò rí ìyọnu ọlọ́run lọ́jọ́ gbíndì alkiyama ẹ̀wárí àdánwò ta wá ń sọ ó ń bẹ nínú ẹ̀ta àwọn kèfèrí wa mọ̀ wò pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn mùmìnì bóyá kankan ò tí ẹ̀wà kàn wọ́n ni pé àwa mọ̀ mórí bọ́ o ọlọ́run bá ní àwọn náà ń lò lọ́dọ̀ bá pàṣẹ tí wọ́n tẹ̀lé ìdàkejì rẹ̀ ni wọ́n ń ṣe ya'maluna sayyi'at am hasiba ṣe àwọn ń rò ní ẹun pé yasbiquna àwọn ó gbàwájú wa yẹni wípé àwọn kèfèrí tóhun tí bí wọ́n ṣe ń rawọ́ lé ṣẹ́ burúkú tí wọ́n ṣẹ́ dáadáa àwọn wa máa wò àwọn kan yi náà ni wọn ò lówó ni wọn ò ní mọ́tò wọn ò nílé ní àwọn tó ṣe pé gbogbo ọ̀nà fi ń wá owó yẹn àwọn òkọ́tọ̀nà iṣu àwọn kó gbogbo ẹjọ́ yìí ìgbàgbọ́ òdẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn kò àwọn gbádùn ayé àwọn lọ́dọ̀ wọn pé àyà fúta náà pé ó dá pé àti bọ́ ọlọ́mọba rú àbí ọlọ́mọba ti gbàgbé wa o àbí àti ẹ̀ ti ṣe kí ni a ti dọ́gbọ́n kan tó yẹ pọ́lọ́mọba fún rẹ̀ kò rí wa mú so pé àwọn alladina ya'maluna sayyi'at bóyá ó ń parọ́ ni ó ń jalè ni ó ń ṣe zina ni ó ń mu sìgá ni gbogbo àwọn nǹkan tí ẹ̀ náà bá ti lè kà lẹ́ṣẹ̀ òun wà máa wò pé ah, tó ti bí àwọn ṣe ń ṣe ilé ìtò ìgagun òtẹ̀ tún wá ṣẹlẹ̀ sáwọn ìpé kọmọ̀lọ́ mọ́ robẹ́ ọlọ́wọ́n bá ní àbọ́tẹ̀ ń robẹ́ ni alẹ́dínà ya màlúnà sẹ̀yí á ti ayas àbáwọn gan ti ń wò pé àwọn ti tàjáwásà àṣíà pé àwọn ti tayọ àwọn nǹkan ó ṣe pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ sáwọn má lókun ìgbà tí nǹkan ò ti ṣẹlẹ̀ sí wọn lé ayé kò sí nǹkan kan tó fi lè ṣẹlẹ̀ lọ́jọ́ gbéǹdé alkiyama mọ́ wọn tó ni wọ́n ṣe ń rorí torípọ̀ ọ̀pọ̀ àwọn tán hùwà burúkú ọ̀pọ̀ ẹni tó ń kọ ti kún sọ̀rọ̀ Ọlọ́run ọba tó gbẹ́rùgbẹ́rù kọ́yìn sọ̀rọ̀ Ọlọ́run ọ̀pọ̀ wọn náà mọ̀ sọ pé à kò sí ń pè nínà tí mi bá nínà wà yóò ní tó bá rọjọ́ gbéǹde tọ́lọ́wọ́n bá jú àwọn àwọn ọmọ báwọn ṣe máa escape náà àwọn míì á ti ẹ̀sọ́ pé tí nǹkan kò ti lè ṣẹlẹ̀ sáwọn ilé ayé o tẹ́gbẹ́ tó ń kírun dédé tó ń ṣe gbogbo ẹ̀hún náà lọ́lọ́wọ́ bá tún tẹ́sì yìí olọ́lọ́wọ́ bá tún fún ní so irú ẹ̀ lọ́lọ́run sọ pé am hasiba alladhina ya'maluna sayyi'ati an yasbiquna àwọn tó hùwà burúkú ṣáwọn náà ń rò lọ́dọ̀ wọn ni pé Ọlọ́run bá ti gbàgbé àwọn àbíkẹ́ kò sí nǹkan tọ́lọ́run lè fà wọn ṣe mọ́ lópin ìgbà tí ó ti rí àwọn ṣe tí ó ti rí nǹkan fi ṣe àwọn lé ayé Ọlọ́run ni sáà máa yahkumu tó bá yí pé báwọn ṣe ń rorí nìyẹn tó bá pé báwọn ṣe ń dájọ́ nìyẹn àbí bí lákáì wọ́n ṣe mọ́ nìyẹn ọlọ́ni sáà àmáyà kò mún ipé sí ọ nǹkan tí wọ́n mú wá ní ìdájọ́ pé nǹkan tí wọ́n mú wá ní ìdájọ́ yóò burú jáì torí wípé kò sí ẹnìkan àyàfi pé tó bá dọjọ́ gbìndẹ̀ alkiyama ọlọ́run bá mú ìdájọ́ wá lórí gbogbo ẹ̀dá pátá ni so ẹ̀ntọ́lọ́wọ́ bó wá fi àjẹ́ ilé ayé ń bí àbítọ́lọ́wọ́ ti ẹ̀ fi sí inú àdánwò kankan tó wá tún jẹ́ pé ó tún ṣe lọ́wọ́ bá ó kọ́ tí kú sọ́rọ̀ ọlọ́run ọwá ń wo ni o ẹ̀jẹ́ ló jẹ́ fún torí ẹni ọlọ́run àwọn tó ṣe wí àfilẹ̀ innama numli lahum khairan lahum ipa ọlọ́run ni àwọn tàà fílẹ̀ tàà fi kankan ṣe wọ́n tó dẹ̀ ẹ̀kùn tí ń kọ tí kún sọ̀rọ̀ náà tí wọ́n bá tọ́lọ́wọ́n bá gbọ́ kán wọ́n rò pé ìfì àwọn lẹ́yẹn tí àgbìdánwò wọn wò yẹn khairan lahum pé lè yàn wò púpọ̀ náà àwọn èèyàn mọ̀ eléyà ma ṣe okùnfà ìpẹ̀ṣẹ̀ rẹ̀ a nínú hadith kan tánàbí sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni ma yusibul mu'min min nasabin wala wasabin wala hammi wala huzni hatta shawkatan yushaquha illa kaffara Allahu nínú wàhálà ni wàhálà ti tẹ̀mí ni wàhálà ti tara ni wàhálà ìbànújẹ́ ọkàn ni hátà ṣáùká àbí nǹkan tó tẹ̀ tún agún lẹ́sẹ̀ bóyá ó rìn lọ lójú títì ní ṣógún lẹ́sẹ̀ àbí nǹkan tẹ̀ yùṣáàkùwà tó wájí kó mọ lọ́gún kó mọ pariwo pé à ah, yẹ ìkíní máa gún mi lẹ́sẹ̀ ọlọ́wọ́ bá ní eléyìí náà wà nínú àdánwò ní hátà ṣáùkátà yùṣáàkùwà ìlà kafara Allahu min khataya ọlọ́wọ́ bá ní àyàfi pé a mọ̀ fi eléyìí ṣe ìpẹ̀ṣẹ̀ rẹ fún so ẹni tọ́lọ́wọ́ bá bá tẹ́sì ẹ̀wò ẹni tọ́lọ́wọ́ bá bá gbìdánwò rẹ̀ wò lára pé ọlọ́wọ́ bá ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ní fún wípé ìyẹn ó mọ̀ dẹ́ṣẹ̀ tó yẹ pé tó bá dọjọ́ gbìndà kìyàmọ̀ yóò kàn so lára ipé ọlọ́run bá ń ṣe àmójúkúrò fúnyàn ó fúnyàn ní opportunity ìpẹ̀ṣẹ̀ rẹ̀ wípé ìpẹ̀ṣẹ̀ rẹ̀ ó ń bẹ lóríṣìíṣìí ọlọ́run bá pèsè àwọn iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ pẹ́pẹ́ fúrú tá a máa ṣe tí a máa fi rí pẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí eléyìí ọlọ́run bá tún á máa máa ṣe àwọn àyè míì tí ìkápá rẹ̀ ò ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ́ fúrú yìí tọ́lọ́wọ́n bá tún wá gbìdánwò rẹ̀ wò látara pọ́lọ́wọ́n bá tẹ́ẹ̀sì ẹ̀wò ó fi àìsàn kan ṣe ni pẹ̀lẹ́ yóò tún máa jẹ́ ìpẹ̀ṣẹ̀ rẹ̀ so inú ẹ̀ òlànábì fi sọ wípé ẹnikẹ́ni tí ọlọ́wọ́n bá bá fi ibà kan ìpẹ̀lẹ́ yóò máa nǹkan yìí náà láfíà rẹ̀ pé dáadáa nǹkan kan ò ṣe é irú ẹni yóò wà máa wo wípé àwa tó bí wájú ọlọ́run àbí kò tẹ̀ sí nǹkan tọ́lọ́run lè fi wá ṣe tó ti bá ṣe gbọ́ ti tẹ̀ yóò tó wá máa fi sọ pé so ń túmọ̀ sí pé kí a máa tẹ̀lé tọ́lọ́run gan ló dáa jù ní pé wọ́n tó tẹ̀lé tọ́lọ́run kí ló bá ń díẹ̀ so àwa táwa tẹ̀lé tọ́lọ́run kí làwa tún rí àtúnrí gbádùn ni ọlọ́run bá sọ pé eléyìí o ẹ̀jẹ̀ ló jẹ́ fún àkọ́kọ́ ní pé tó bá dọjọ́ gbíndì alkiyama yóò tún máa rí ìyà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ìtọ́lọ́wọ́n bá fi ṣe àǹfààní tó ṣe àyè fún àwọn mùmìní láti máa rí ìpẹ̀ṣẹ̀rẹ́ kò sírú àyè ìyọ̀nda ìfóhun kò sí irú ìpẹ̀ṣẹ̀rẹ́ ìfóhun torí ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àti àwọn sọ̀gáírù ni àti àwọn kàbáìrì àwọn ni àtàwọn ńláńlá ni ni ó wá kó wá síwájú ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ṣùgbọ́n mùmìní eléyìí àwọn ẹ̀ṣẹ̀ mí ọlọ́wọ́ ti bá ṣàmójúkúrò rẹ̀ látara àdánwò kan àbí kejì tó ti fi tó fi kàn sọ ọlọ́wọ́ bá aláwa ni tó wá jẹ́ bẹ́ẹ̀ ni sáà máa pé sí ọ nǹkan tí àwọn fi ń ṣe ìdájọ́ Allahi fa ajala Allahi la'at ẹnikẹ́ni tó bá ń ro kan ìpàdé ọlọ́run ọba fa inna ajala Allahi la'at wípé ọjọ́ tọ́lọ́run ọba já ọjọ́ tí yóò pàdé ọlọ́run ọba la'ati kan tó ń bọ̀ ní ó tiẹ̀ ti súnmọ́ sọ àrọ̀jáù ó wà nínú nǹkan tó gbọ́dọ̀ wà fún mùmínì tó pé tó bá ń ṣiṣẹ́ dáadáa lára ìgbàgbọ́ ahlus sunnah wal ó ní kí èèyàn ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba nǹkan tọ́lọ́run pa aláṣẹ ká máa ń ṣe bákan náà ni nǹkan tá a bá wá ń ṣe nínú nǹkan tọ́lọ́run pa aláṣẹ a máa ń ṣe káufán òtọ́mọ̀á a máa páyà ọlọ́run ọba ní ẹni tó páyà ìjìyà rẹ̀ bákan náà ni a máa ro kan láadáa lọ́dọ̀ ọlọ́run inú ìro kan dáadáa yẹn yóò máa rú kan àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe fún wa pé á ah, tó bá dọjọ́ gbé ní alkiyama nǹkan báyìí lọ́lọ́n pèsè lónúun pèsè kalẹ̀ fún wa nǹkan báyìí ló ní yóò máa jẹ́ ti wa nǹkan báyìí ló sọ ní dáadáa nínú nǹkan tó ṣe pé tó bá dọjọ́ gbé ní alkiyama kò ní fò wá rú tó gba àwọn nǹkan yìí ó wà nú nǹkan tí ẹnu máa rú kan rẹ̀ pé á ah, ọlọ́run tètè ipa ọjọ́ tá bá pàdé ẹ báyìí ọlọ́run àwọn nǹkan tó pèsè kalẹ̀ yìí ọlọ́run má jẹ́ kó fò wá rú so ilé ìyẹn wà nínú nǹkan tí ó máa ro kan rẹ̀ ọlọ́run wá ní man kana yarju liqa Allah ẹnikẹ́ni tó ń ṣiṣẹ́ dáadáa tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ bó ṣe kú gbàgbọ́ ó dẹ̀ tún yìí ráwọ́ léṣẹ́ so ẹni tó bá ń ro kan ìpàdé ọlọ́run ọlọ́run sọ pé fa inna ajalallahi la'at ìgbà ọjọ́ ẹ̀san tí yóò pàdé ọlọ́run ọba nǹkan tó tọ́ sí tọ́lọ́run fẹ́ fún ọjọ́ náà ti wá dé tán báyìí o so torí ẹ̀ tí yẹn bá ń sọ pé alkhaufu wa roja yẹn ni ìpáyà ọlọ́run yóò máa ṣiṣẹ́ lẹ́ntí yóò máa ní àrọ̀já pé mò ń rò kan ládá lọ́dọ̀ ọlọ́run yóò dẹ̀ tún máa ní ẹgbẹ́ kejì ìyẹn ni nǹkan táa mọ̀ sí káùfù ìpáyà wípé à ọlọ́run ìjìyà rẹ nǹkan tó tóbi ní o mọ́kà mi kún nínú àwọn tí wà fi àná jẹ o mọ́kà mi kún nínú àwọn tí wà fi ìyà sàárè jẹ mọ́kà mi kún nínú àwọn tó ṣe wípé wọ́n ti ẹ̀tọ́ sí ìjìyà rẹ rárá so eléyìí ni alkhaufu àti rọjá so mùmíní máa wà láàrin méjèèjì ni bẹ́ẹ̀nà alkhaufu àrọjá mùmíní ò ní jẹ́ tí yóò wá dúró pé ah pẹ̀lẹ́lẹ́ ìta ti ṣe yìí ọlọ́run gbọ́dọ̀ fún wa ni wípé òun ní mo ní right níwájú ọlọ́run ọba ìpòkó wá sọ pé òun ti ní nǹkan kan tó ṣe wípé yastahiqu bihi òun ó jẹ́ ẹ̀tọ́ òun tó máa gbà lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni kan tó ní eléyìí ṣùgbọ́n ó so ilé ìyàn ma ní àrọ̀já bákanáà ni alkhawf yóò ma páyà pé ah, nǹkan yìí ìjìyà ọlọ́wọ́ ọba inna adhaba Allahi pé dájájọ́ ìjìyà ọlọ́wọ́ ọba aláṣẹ́dìd nǹkan tó tóbi gidi gan ni o tí ó le gidi gan ni ọlọ́run má jẹ́ kí n rí ìjìyà o má jẹ́ rí bínú ẹ̀ o so yóò gbọ́rọ̀ wá ṣe iṣẹ́ kó wá ní à ah, pẹ̀lẹ́lẹ́ táwa ti ṣe yìí kò sí tàbí ṣùgbọ́n aljanna sòsé ni ẹjọba aláàníwà aljanna ọ̀ngán in fact gẹ́bí àwọn onísọ̀gúsọ sí ma ń sọ pẹ̀lẹ́lẹ́ táwọn ti ṣe yíò à ẹjọba aláàníwà aljanna yóò rújọ àbí yóò ṣiṣẹ́ kó tó lè sọ pá àníwà aljanna mùmìnì ò kí ń sọ̀rọ̀ ilé mùmìnì ò kí ń wà tọrú ń ro kan dáadáa lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ tún tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ìgbéni jìnà kó níbi ìjìyà rẹ̀ tó dẹ̀ bàmí anábí sallallahu alaihi wasallam a máa sọ̀rọ̀ a sọ wípé gẹ́rẹ́ nínú hadithi èyí tó ń sọ̀rọ̀ nípa àwẹ̀ ní gbígbà pé man sama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni bá gba àwẹ̀ ìyẹn náà ni àwẹ̀ ramadan imanan tó ní ìgbàgbọ́ sí ọlọ́run tó ń rú kan dára lọ́dọ̀ ọlọ́run ọba ó ní rọjá lọ́dọ̀ ọlọ́run wọ ihtisaban fi ó ní ìgbàgbọ́ sí ọlọ́run wọ ihtisaban ó dẹ̀ ń rú kan dára lọ́dọ̀ ọlọ́run pẹ̀rú ẹni yìí ó fẹ́ ọlọ́run mọ́ taqaddama min dhanbi Allah ta'ala ní òun irú ẹni yóò mọ̀ gbalada lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé láàdá ẹ̀dẹ̀ ní gúfúra Allahu ma taqaddama min dhanbi ọlọ́run á ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú so eléyìí ó so pọ̀ mọ́ ìbáadà wa yẹni pé a mọ̀ ní alkhawfu àti rọjá ẹni tó bá wá ní man kana yarju liqa Allah ẹnikẹ́ni tó bá wá ń ro kan ìpàdé ọlọ́run ọba pẹ̀lú àwọn iṣẹ́ olóore tó ti tì síwájú pé òun ó pàdé ọlọ́run ọba láti pé òun ó rí ládá lọ́dọ̀ Allah fa inna ajalallahi la'at Allah subhanahu wa ta'ala wá ní ajalallahi yẹn náà ni ọjọ́ tọ́lọ́run ọba dá la'ati ipẹ́ ọjọ́ náà o nǹkan tó ń bọ̀ ni wọ́n máa ń fún wa ní ìrù nípa ara rẹ̀ pé ó náà ni ọba àsẹ̀míhù tó ń gbọ́ gbogbo nǹkan alàálìmù tó mọ̀ gbogbo nǹkan tó lè wà nínú ìròyìn Allah Ta'ala torí ta bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá a ní nígbàgbọ́ nípa Ọlọ́run a ní ní ìwà jẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ọba eléyìí ni a ń pè ní tawhid ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo yẹn yóò máa wà níbi ìjọsìn eléyìí la ń pè ní tawhidul ibada àó tawhidul uluhiyya a mú ọlọ́run ọba Allah ní ọ̀kan ṣoṣo níbi ìjọsìn wípé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí àyàfi òun la ma'buda bihaqqin ìpẹ́ a ní máa wá akẹgbẹ́ pẹ̀lú rẹ̀ níbi ìjọsìn eléyìí tán bá ní ẹni yìí ó gbọ́ ọlọ́run ọba gbọ́ ní ọ̀kan ṣoṣo ó mú ó gba nǹkan tá ń pè ní tawhid gbọ́ ó gba kan nínú rẹ̀ yóò ni ìmú ọlọ́run ní ọ̀kan ṣoṣo níbi ìjọsìn a ní jọ́sìn fọlọ́run ọba ká tó lọ jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run nǹkan tọ́lọ́run pa á láṣẹ ká ṣe nínú ìbádà a ṣe kátún wá rí ọjọ́ tí àwọn èèyàn tún wọ aṣọ kan ipé àwọn ń gbé ọ̀pá bàtà káàkiri káà náà tún a mọ̀ tẹ̀lé wọn à ní mọ̀ ṣe ilé torí ẹ̀ Allah Ta'ala gbogbo nǹkan ta bá ń pè ní ìbádà o nìkan làá mọ̀ ṣe fún eléyìí ni ìmú ọlọ́run lọ́kan ṣoṣo níbi ìbádà ẹlẹ́ẹ̀kejì o wa iná ni àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba ń ṣe níṣẹ́ fa'alu lima yurid òun lọ bá ṣe yóò wù á kí ń yẹrí ẹ̀wò pé à ah, ọlọ́run ṣe wá ṣe lè a wá nígbà ó pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ń ṣe òun náà lọ́ba tí pèsè àrísìkí ìjẹ̀mú kò lè kò sí ní kápá ẹnìkan àyàfi Allah bákan náà ni òun ni ọba yuhyi wa yumit òun lọ́ba tí ń fúnyàn lẹ́mìí òun náà dẹ̀ ni ọba tí pa ni ilé kò sí ní kápa ẹnìkankan tó gba àwọn ilé ó wà lágbègbè pé ìyàn ní ìgbàgbọ́ níṣe ọlọ́run ọba níbi rùbùbíyà rẹ̀ yẹn ni ìjẹ́ pàápàá ọlọ́run ọba lórí wa níbi gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba ń ṣe níṣẹ́ lórí wa bẹ́ẹ̀ náà rẹ̀ ni pé òun láàmà dojú àdọ́ àwakọ iyyaka na'budu wa iyyaka nasta'in pé òun láàmà jọ́sì fún ọ̀dọ̀ rẹ̀ dẹ̀ ní àátìmọ̀ wá àrànṣe so ilé ó wà lára wípé èèyàn gba ọlọ́run ọba gbọ́ níbi rùbùbíyà ọlọ́run ọba ìjẹ́ pàápàá ọlọ́run lórí wa ìtọ́wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tawhidul asma'i wa sifat ìgbà ọlọ́run ọba aláàgbọ́ níbi àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ lára àwọn orúkọ ọlọ́run ọba òun náà ni ọba as-sami'u lára orúkọ ọlọ́run ọba ó ní ọba al-alim àgbà ọlọ́mọba gbọ́ níbi orúkọ rẹ̀ wípé àwọn orúkọ yìí ìròyìn tó bá ọlọ́mọba mú ni ó ń jẹ́ àwọn orúkọ yìí lafzatan wa ma'na ní gbólóhùn ní pípé orúkọ ọlọ́run ọba ni bákan náà ni ní ìṣiṣẹ́ iṣẹ́ tí ọlọ́run ọba ń ṣe òun ń tọ́ka àwọn orúkọ ni ọba tí so ìwà gbọ́ọ̀rọ̀ ọlọ́run ọba eléyìí ò túmọ̀ sí wípé etí ọlọ́run ọba bí etí wa ni Allah sọ fún wa pé laisa kamithli shay'un wa huwa as-sami'ul 'alim kò sí nǹkankan tá lè fi wé ọlọ́run ọba Allah wa huwa as-sami'u olọba tí gbọ́ gbogbo nǹkan so ìgbọ́ àti ìmọ̀ gbogbo nǹkan tá ń fi ń ròyìn ọlọ́run ọba yìí a lè fi ròyìn ẹ̀dá ọlọ́run ọba so tó bá ní ọlọ́run ọba ọba sẹ̀mí ni mélòó mélòó ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ sẹ̀mí tó ṣe pé kò fetí rẹ̀ gbọ́rọ̀ àbí ajití ni mélòó mélòó ni ó ń pè ní alàálìm ìyẹn ni ẹni tó mọ̀ ṣùgbọ́n olódo paraku ni so wá títí ọlọ́run ọba ni ó lẹ́yìn tọ́ka sí àwọn ìròyìn ọlọ́run ọlọ́run ọba so kò wá sí fún àwa ká máa bèèrè pé ah tàbá ní ẹsẹ̀ míì ni pé ó ń gbọ́ báwo ló ṣe ń gbọ́ ṣé ó létí tétí yẹn wá dàbí etí tiwa ni àbí tàbátẹ̀ wá ló ń gbọ́ náà àti bí ń wé ẹ̀dà rẹ̀ ni eléyìí làwọn olóyìnbó máa ń pè ní anthropomorphism yẹni kí èèyàn máa fi ẹ̀dà ọlọ́run bá wé ọlọ́run so wa ta'ala ta'ala ma yasifu ó jìnà tefetefe sí àwọn ìròyìn tí àwọn èèyàn fẹ́ mọ́ lẹ́mọ̀ yìí sọ àná wa gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ tọ́bá ní ọlọ́run àsẹ̀míhùn ni bẹ́ẹ̀ náà ni a ní bẹ́ẹ̀ ni ó ń gbọ́ ṣùgbọ́n báwa náà ṣe lè fi etí wa bá ṣe lè fi wé etí ti màlúù màlúù ni yóò mọ̀ gbọ́ ṣùgbọ́n àwa bá ṣe ń gbọ́ yẹn a kó tó wá kan ọba adẹ́dà tó dá gbogbo apáta so ìròyìn ọlọ́run ọba ó ní ìwọ̀wọ̀ sẹ̀mí ọlọ́ba tí gbọ́ gbogbo nǹkan al-alim tó dẹ̀ mọ̀ gbogbo nǹkan kò so kò sí nǹkan tó pamọ́ nínú ìmọ̀ ọlọ́run ọba torí ẹni ni ọba tó ní kò rẹ̀ fi ìmọ̀ yìí kò fi mọ́ ẹnìkankan ìlà mọ̀nàtàdọ́ mẹ́hùsùl àyàfi àwọn tó yọnú sí inú àwọn ànábì rẹ̀ so ẹnìkan wọ̀ wá ní délé ní kọ́ ní ààrẹ tí tó ń wo òun máa ń gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn kí ń gbọ́ ní pé ojú tó ń gbogbo nǹkan lòun máa fi ń rí ojú jojú lọ àbíkótẹ̀ wá lóun ma gbogbo nǹkan kò sí ẹnìkan tó ní ìmọ̀ gbogbo nǹkan àyàfi Allah torí ẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé fawqa kulli dhi ilmin alim pé gbogbo ẹni tó bá pẹ̀rẹ̀ ló ní mímọ̀ yóò túnmọ̀ rí ẹni tó mọ̀ jù lọ àrí ìtàn ànábì Musa alayhi salam nígbàtí òun gbére àwọn nǹkan kan lọ́dọ̀ Allah ọlọ́wọ́n bá padà rán Khidiru ìmọ̀ so tọwa fi ìròyìn èèyàn a sọ pé ìròyìn lásán ni so kò sí láì fi níbẹ̀ pé èèyàn jẹ́ alim ṣùgbọ́n káwá ní alimu tó jẹ́ yẹn o wọ́n fi ń wé Allah ni pé gẹ́gẹ́ bí ọlọ́run ọba Allah ṣe ń jẹ́ al-alim káwá ní òun al-alim a ni rárá àsìsọ ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ní òun kàn jẹ́ alimu lásán àbí òun jẹ́ al-alim bóyá sàwá wípé ó wá pẹ̀lú márífà ni àbí nákàrà kò sí tó rọ́ǹgì níbẹ̀ torí ẹlòmí ní nǹkan tó ń túnmọ̀ ní wípé ta bá ti lè rí kí orúkọ wá pẹ̀lú márífà kó ní alifu alam níbẹ̀ wípé ilé títí ta bá dẹ̀ ti alam níbẹ̀ ilé tèèyàn ilé ni kó mọ̀ pẹ̀rẹ̀ àtà Allah subhanahu wa ta'ala lò nínú al-Qur'an nígbà tó ń sọ ìtàn ànábì Yusuf ó ń sọ̀rọ̀ nípa ìkan nínú àwọn olówó ẹn tó jẹ́ olówó rẹ̀ ẹ̀nà ni al-Aziz so al-Aziz ṣe ìyẹn wá ń túmọ̀ sí pé oúnjẹ ọlọ́run ọba oúnjẹ orúkọ ọlọ́run ìrọ òtúmọ̀ yẹn ṣùgbọ́n kó ṣe ní márífà al-aziz bí ọlọ́run sí ń jẹ́ al-aziz èmi náà ń jẹ́ al-aziz kó ń wá ní aziz tó ń jẹ́ yẹn láfúdọ́tàn wà máa nà ó ń jẹ́ lórúkọ àti ní ìtumọ̀ ni so bá sọ mọ́ wa lórúkọ ká pè ní ká fi ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ni pé abdulsami abdulalim abdullah abdulrahman abdulrahim gbogbo àwọn eléyìí ó dáa nínú àwọn láti fi ṣe àfitì orúkọ ẹ sọ́dọ̀ ọlọ́run ní pé elé ẹrú ọlọ́run ọba ọba alim ẹrú ọlọ́run ọba àsẹ̀mí bákanáà wá ní tí yóò bá tún wá sọ bẹ́ẹ̀ tó bákan ní à kí ló kọ́ ọmọ ẹkọ́ ní alimu ló ń jẹ́ kó yọ alifu alamubẹ̀ kó ń bẹ̀ kò sí láìfi níbẹ̀ àbí kó ní sẹ̀mí ló ń jẹ́ kò sí láìfi níbẹ̀ bákanáà ní tó bá tẹ̀ tún wá ní ẹni tí wọ́n ń pè ní abdulalim kẹ́yàn wá yọ abdulkómẹ̀ kan pè ní alalim lópin ìgbà tí wọ́n bá ti máa fi pè é bí ọlọ́run kò sí láìfi níbi eléyìí so àwọn orúkọ ọlọ́run ọba á nígbàgbọ́ pẹ̀lú wọn ẹ̀ ni wípé àwọn orúkọ yìí ó ju 99 lọ ó dẹ̀ lé ní 99 ṣùgbọ́n nínú bí àwọn orúkọ iṣẹ́ wá pọ̀ tó ànábì sallallahu ó ní lìláhí isman ó pé lìláhí ó pé ọlọ́run ọba ó ní àwọn orúkọ ọ̀kan tó ṣe wípé ẹn tó bá há 97 illa wahidan pé 100 ó dín ẹyọ ọ̀kan pé man ahsaha dakhala aljanna ẹn tó bá wá há orúkọ yóò wọ aljanna ẹni pé ó mọ àwọn orúkọ ọlọ́run ọba yìí ó wá ń ṣiṣẹ́ tọ̀ wípé ọlọ́run ọba ni alim ọba tó mọ gbogbo nǹkan so gbogbo nǹkan tí mo ń ṣe pátá kò sí ètò pamọ́ sọ́lọ́n bákan náà ìnáwó àṣẹ̀mí tó gbọ́ gbogbo nǹkan má jẹ́ máa sọ̀sọ́kúsọ torí pé kò sí èyí tí mo sọ ní kọ̀rọ̀ ni àbí ní gbangba ni tó pamọ́ sí ọlọ́run ọba Allah so gbogbo ilé tó wá mọ àwọn orúkọ yìí wá fi ń ṣọ́ ara rẹ̀ pé dákọ̀lá aljanna ẹni yóò wà aljanna so nínú hadith náà ó dárúkọ 99 ṣùgbọ́n kò túmọ̀ sí wípé àwọn orúkọ ọlọ́run ọba kò ju 99 lọ ó 99 lọ so pé àwọn míì wá ṣe àkójọ wọn wọn akọ 99 names of Allah so nínú hadith kan tó wà nínú sunan tirimizi àwọn àfá aládìsí ní hadith náà ó lẹ ẹni wípé hadith tí ó lálàáfíà ni wọ́n kó àwọn orúkọ yìí tí àwọn 99 dẹ̀ wà níbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ wọn àwọn orúkọ tí ò kí ń ṣe orúkọ ọlọ́run ọba ó wà ń bẹ so èyí tí ò bá kí ń ṣe orúkọ ọlọ́run yóò ní máa fi pè ọlọ́run inú rẹ̀ munir kì í ṣe orúkọ ọlọ́run à ní máa fi pè bákan nìyí jelil kì í ṣe inú orúkọ ọlọ́run à ní máa fi pè rashid kò sí ń bẹ à ní máa pè ní abdulrashid abduljelil àbí àbí abdulmunir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bó ṣe wá wà yẹn wá nìyí àwọn míì wá kọ́ bá ìtúrẹ́ pé òun náà fi máa kọ́lé àbíkan náà ń tà fáwọn èèyàn ìwọ tó bá ti rí irú rẹ̀ mọ́ gbà àbí kò tẹ̀ mọ́ wùlẹ̀ rárá torí pé ọ̀pọ̀ rẹ̀ ní àwọn nǹkan tí orúkọ ìtí ò pé àbí tí ò kí ṣe orúkọ ọlọ́run ọba ó wà ń bẹ̀ àti àwọn ìròyìn tó fi ròyìn ara rẹ̀ lẹ́yìn náà Allah Ta'ala ní wa man jahada fa innama yujahidu li nafsihi ẹnikẹ́ni tó bá ṣe ìgbìyànjú fa innama yujahidu li nafsihi ó ṣe ìgbìyànjú fún ẹ̀mí ara rẹ̀ ní o ò náà ni eléyìí ni pé àwọn iṣẹ́ olóore mùmíní ó ní láti máa ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ó dẹ̀ máa ṣiṣẹ́ olóore àwọn náà ni àmàlù sọ̀lẹ̀hàt àwọn iṣẹ́ dáadáa yìí ẹ tó bá ń ṣe ó ń ṣe fúnra rẹ̀ ni ẹwò nínú àwọn iṣẹ́ olóore ó ní àwọn nǹkan tọ́lọ́run bá ṣe lọ́rọ̀ yàn lé wa lórí ni àwọn nàwáfílù wà ẹ tó bá wá ń ṣe àwọn iṣẹ́ olóore kò sí kankan nú ẹ̀ tó fi lékún nínú ọlọ́run ní sọpá iṣẹ́ tẹ́ ń ṣe yìí o òun ló ń jẹ́ kí òun tún máa lè jẹ́ ọlọ́run lórí wa ẹwọ àwẹ̀ tá ń gbà Allah ta'ala ní kùtìbà alaykumus siyam kama kùtìbà ala alladhina min qablikum la'allakum tattaqun a ṣe àwẹ̀ kẹ́lẹ̀ bá páyà ọlọ́run ọba so ẹni ẹ̀rí pé wà mọ̀ já àdà ẹnikẹ́ni tó bá ṣe ìgbìyànjú ó ṣe kí ni ó ṣe lórí ẹ̀mí ara ẹ̀ ní ọlọ́run ni amila saliha fali nafsi wà man asaa fa alayha ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ dáadáa ó ṣe lórí fún ẹ̀mí ara ẹ̀ ní wà asaa ẹni tó faale lori lórí ara ẹ̀ náà ni so èyàn wá ní máa ṣiṣẹ́ olóore kan kó a máa rò wípé òun fi benefit ọlọ́run ni bala kò possible so iṣẹ́ tí yàn ń ṣe ní yóò mọ̀ àkọ́kọ́ yóò fi rí ojúre ọlọ́run ọba yóò rí ẹnu ọlọ́run ọba yóò rí àlùjànnà ọlọ́run ọba yóò tún rí àmójú kúrò lọ́dọ̀ ọlọ́run ọba àti pẹ̀ṣẹ̀ rẹ̀ so eléyìí lára pé ìyàn ń ṣe ìgbìyànjú lórí ẹ̀mí ara ẹ̀ nìyẹn torí Allah ni ومن جاهد فإنما يجاهد لنفسه ẹnikẹ́ni tó bá ṣe ìgbìyànjú tó ń ṣiṣẹ́ dáadáa àwọn nǹkan tá a paláṣẹ al'amuru bil ma'ruf àwọn dáadáa yìí tọ́lọ̀wọ̀n bá paláṣẹ òun ń pa àwọn ó pàṣẹ dáadáa yìí ó dẹ̀ wà náà ìwà nílùú múnkà

ọmọ máàmù tó wá jẹ́ yẹn kó wá ní à tó bá dọjọ́ pé ní alkiyama òun máa tẹ̀lé bàbá òun wọ alìjánà ní kò pọ́síbù so torí ẹ̀ ìwà máa ṣiṣẹ́ dáadáa àǹfààní wà fún wa láti ṣe láti tẹkùnkùn mọ́ nínú Ramadan ta wà yìí àìmọye oríṣiríṣi iṣẹ́ dáadáa tó wà nínú Ramadan ìsẹ́rìkẹ́ ló kíyàn máa lára iṣẹ́ olóore nínú Ramadan òní tìláwàtù Qur'an wà lára iṣẹ́ olóore nínú Ramadan òun ni asọ̀làwàt ìyẹn ojúlówó òun àti náfílà Allah ta'ala ó sọ nínú hadith qudsi pé wa ma yataqarraba abdi bi shay'in mimma iftaratuhu alayhi ẹrú mi ò ní máa súnmọ́ mi pẹ̀lú nǹkan kan àyàfi àwọn nǹkan tí mo ṣe lọ́ranyàn lé lórí kí àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn lórí wa ìkírun déédé ìgbà àwẹ̀ ìyọ zaka fún ẹni tó ní kápá àti iṣẹ́ ájì lọlé ọlọ́run fún eléyìí fún ẹni tó ní kápá náà so lè jẹ́ ọ̀ranyàn lórí wa àwọn nǹkan yìí ìyàn máa fi ń súnmọ́ ọlọ́run ni torí ẹ̀ lọ́nà ni wà máa yà zálù abúdí yataqarraba ilayya ẹrù mi wà ní yẹ́ kò ní gbò ní ẹni tí ó máa súnmọ́ mi pẹ̀lú àwọn náfílà hátà àhíbà títí máa wá fi fẹ́ràn rẹ̀ so ẹ̀rí lára nǹkan tọ́lọ́run fi fẹ́ràn wa oníká máa ṣiṣẹ́ olóore so inú àwọn iṣẹ́ olóore yìí tí wọ́n bá wá ń ṣe nù Ramadan yóò ń túnmọ̀ gba ìdípele láadáa sòtòrí ẹ̀ lára iṣẹ́ iṣẹ́ dáadáa lára ìgbìyànjú dáadáa nínú Ramadan oníká kírun wa yẹn náà nínú àwọn iṣẹ́ ìní àwọn nàwàfíì tó bá di àsìkò Ramadan bóyá yìí kí ń ṣe tẹ́lẹ̀ ni kò kíyàn ti mọ̀ dé mọ́sálásí kó jòkólẹ̀ ní ẹni tó mọ̀ retí imam kó yan náfílà kó jòkólẹ̀ torí ìjòkó yẹn gan yóò tún mọ̀ gbalada lẹ́yìn náà ni ó tún wá yan náfílà ẹ̀mọ́rin náfílà a nínú àwọn súnánù rọ́ọ̀tìbá àwọn súnà tó tẹ̀lé àwọn ìrun méjì síwájú rẹ̀ méjì lẹ́yìn rẹ̀ bákan náà ni dhur méjì àbí mẹ́rin síwájú ẹ̀ méjì àbí mẹ́rin lẹ́yìn rẹ̀ bákan náà maghrib méjì lẹ́yìn rẹ̀ ìṣá méjì lẹ́yìn ẹ̀ so ilé wà nú iṣẹ́ olóore tí yẹn mọ̀ mú wá tó dá tó tí yẹn falinafsi fún ẹ̀mí ni yẹn ṣe ilé tó pé àṣepamọ́ sọ́dọ̀ Allah subhanahu ni nínú iṣẹ́ olóore tí yàn ó tún máa ṣe nínú Ramadan òun náà ni tilawatul Qur'an kí yàn máa ka ọ̀pọ̀lọpọ̀ al-Qur'an torí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé man qara'a harfan min kitabillah falahu ajruhu ẹnikẹ́ni tó bá ka harafi kan nínú Qur'an yóò máa gba ládàá bí ashri amthaliha ìtí ó máa lọ ní ìdípele mẹ́wàá sọ ilé nínú Ramadani a rí nínú àwọn ẹni síwájú tó ṣe pé òru kan ó ní iye tí wọ́n máa kànú Quran aláwọn tó yẹ pé ọjọ́ mẹ́ta mẹ́ta wọ́n ti parí rẹ̀ àwọn míì ọjọ́ méje àwọn míì ní oṣù kan instead tán wọ́n fi ní Ramadani yìí ó yẹ kí oníkálukú náà ṣe ìgbìyànjú ká jahada ẹ̀mí ara ah ó yá máa tẹ̀wàá ṣe mo parí kùránì ó kéré jù ẹyọ̀kan ó kéré jù mẹ́ta ó kéré jù márùn-ún so ilé nǹkan tó rọrùn dáadáa ni kan tẹ́ àwọn ẹni síwájú ṣe ni tẹ́ pó àwa náà lè ṣe so yẹn ó ṣe ìgbìyànjú rẹ̀ aláàní wa man jahada fa innama yujahidu li nafsi ẹnikẹ́ni tó bá ṣe ni nínú Ramadan yìí náà lára àwọn iṣẹ́ olóore òun náà ni kí ìyàn máa ṣe sọ́dákọ̀ iná ni ma bọ́ aláìní ẹlẹ́wà nù nǹkan tó ṣe pé ẹlòmíìnì kó nǹkan ma gbà ní wọ́n á níbo ni tọ́rù wà lè ní ibẹ̀ ló ma ma wá káàkiri anábí sallallahu alaihi wasallam ó sọ pé ẹnikẹ́ni tó bá bọ́ aláwẹ̀ ládá ènìyàn ò ní díkù tẹ́ ò ní díkù so èèyàn lè ṣe kí hàn dáná kò dẹ̀ bọ́ ẹn tó ń gbà ìpá ah, oúnjẹ mi ló máa jẹ yó àbí ẹn tó ń gbà rẹ̀ bí tiwa náà ká mú nǹkan pé nǹkan tí bá fún ló máa kọ́ fi sínú so lé nínú nǹkan tó dáa ni nínú àwọn àmàlù salihat ni àwọn iṣẹ́ tó dáa tó yẹ kí ẹ náà máa ṣe bó tilẹ̀ pé yóò bẹ̀tíyàn náà gbìyànjú rẹ̀ torí ẹ̀ tànábì ní ẹ̀ntọ́ àní kíyàn ti ẹ̀ṣe ìgbìyànjú tó bá falinafsi fún ẹ̀mí ààrẹ ni ṣe tó gbọ́ aláìní tó gbaládá ti ti ẹ ipò ń gbàwẹ̀ ó tó wá gbaládá ti ẹ tó náà tún gbàwẹ̀ pẹ̀lú rẹ̀ ẹ̀ntẹ̀jọ́ ń gbàwẹ̀ wọ́n tún wá fún ní nǹkan ó wá jẹ́ ó fi sínú ó náà tún gbaládá nìyẹn so ó gbaládá ti ti ẹ ó tún gbaládá ti ti ẹ náà ládá rẹ̀ so sọ́dákọ̀ kò wá di ìgbà tí èèyàn bá lówó gan àbí tó bá lè ra kókó fáwọn èèyàn kan mu àbí dèbídù kó pọ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ o kódà kó jẹ́ wípé pẹ̀lú aláwẹ́ dèbídù ni Ànábì ìtẹ́kùn náà wọ́lá obì ṣíkì tamara ìpáyà náà kódà kó bá ṣe pẹ̀lú aláwẹ́ dèbídù ni so ilé kóbà kó jẹ́ kékeré yẹn náà ni wọ́n náà ni wọ́n náà fi ṣe sọ́dákọ̀ eléyìí dá nínú Ramadan bákanáà nínú Ramadan yìí náà nínú àwọn yìí tí ó tún máa ṣe ọ̀nà ni qiyam kí yẹn dìde yanáfílà Ramadan báyìí kò tí ẹ láìkí tàráwì rárá tó bá ti jẹun tán báyìí ó ti gbárí lọ nìyẹn tó bá jẹun tán báyìí ó ṣínú tán báyìí kò tún lè dìde ní ayé ojú kan yẹn náà yóò ṣínú tán ibẹ̀ náà ló máa sùn sí yóò kú tún di sàárì nìyẹn ẹlòmí ò dẹ̀ ní sùn mẹ́yẹn tó wọ́n ṣe ń sínú báyìí ó wọ́n lọ gbé fídíò sí ni yóò máa wò sọ ilẹ̀ a ò fẹ́ jàre ní ò fẹ́ jẹrẹ ń pá nìyẹn láti ṣe dáadáa ẹni tó dẹ̀ jẹrẹ nípa a lè fi ẹni tó gbàwẹ̀ bóyá gbàwẹ̀ tán tó tún wá dìde tún lọ yẹn náà fílà pẹ̀lú àwọn èèyàn nínú mọ́ṣáláṣí yẹn náà ni tàràwì a lè fi wé ẹni tó gbàwẹ̀ tó kàn dẹ̀ kírun ojúlówó òun tó dẹ̀ gbà lé lọ a fi wéra wọn torí ládàá ti tiẹ̀ ẹjọ́ gbàwẹ̀ ni òun tún wá ti ṣe àlékún nínú iṣẹ́ olóore fálìnàfsì fẹ́mi ààrẹ ní inna Allaha al-ghaniyyu àní bákan náà nínú iṣẹ́ tí ó tún máa ṣe ní Ramadan ni sílátì rahimi sílátì rahimi ó ní so okùn ẹbí pọ̀ eléyìí náà dá nínú Ramadan ni àbí ìta Ramadan kí a máa sokùn ẹbí pọ̀ ìyíwá sokùn ẹbí pọ̀ eléyìí ò gbọ́dọ̀ súnyàn débi wípé ìyẹn ó máa yapa Ọlọ́run ọba èyàn ní ṣe débẹ̀ yẹn inna Allaha la ghaniyyun 'anil 'alamin ìpẹ́ ọlọ́run ọba Allah la ghaniyyun ọba tí ó rọrọ̀ 'anil 'alamin ju gbogbo nǹkan tó ń bẹ nílé ayé lọ yẹn náà ni àti èèyàn ni àtàlìjànú ni àbí nǹkan mí nínú àwọn nǹkan tí àwọn èèyàn mọ́ ń gbára lé pé àwọn nǹkan yẹn àwọn orí orí àbí dáadáa kan lọ́dọ̀ wọn ọlọ́ọ̀bá ni làgbà ní yùnà ànílà àlàmì ọba rọrọ̀ ju gbogbo àwọn nǹkan tó wà ní ayé lọ yẹni wípé ọlọ́run ọba ó rọ̀ débi pé kò wá bùkátà sí nǹkankan òun náà ni ọba tí a máa lọ ké pè tá a máa lọ ké bá nígbàkígbà tí a bá wà ní hílàrí làbí tá a nídìí nǹkankan ní bùkátà kankan tó pé wọn fúnra rẹ̀ ní ọba tó rọrọ ni so èèyàn a máa lọ ké pé ọlọ́run ọba nínú àwọn nǹkan tá a ṣe ní dáadáa àníro kan lọ́dọ̀ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ènìyàn kan fi ọ̀dọ̀ Allah Ta'ala torí pé àìmáàrú kan láádá lọ́dọ̀ ẹnìkan àbí kí a ṣe iṣẹ́ kan nínú iṣẹ́ tó ń tọ́ka ìjọsìn kí a máa oró kan láádá lọ́dọ̀ ẹnìkan eléyìí àríyá ni ìmọ̀ ìyàn àríyá ni kárí mi ni kárí mi dẹ̀ ní ó máa ń ba iṣẹ́ èèyàn jẹ́ ni lára nǹkan tí ànábì sallallahu alaihi wasallam ó pè ní shirikul asgar iṣẹ́ ẹbọ sọ́lọ́run ọba tí í ṣe iṣẹ́ ẹbọ kéékèèké sọ ilé àwọn náà ní láti ṣe kíni láti ṣọ́ra níbẹ̀ dẹ́lọ́ ni ìlàgàníyàn ilé ayé so àwa fúnra wa àmọ́ wa bùkátà sọ́lọ́run àní rọrọ̀ kó lọ́dọ̀ Allah Ta'ala ṣùgbọ́n àmọ́ rọrọ̀ kó lọ́dọ̀ èèyàn àdẹ̀mọ́ ní ìyá ọkàn nínú nǹkan tọ́lọ́run bá ṣe fún wa so èèyàn gbọ́dọ̀ wá sọ wípé òun fẹ́ rọrọ̀ kó lọ́dọ̀ ọlọ́run ọba ní ẹni tó wà ni Allah Ta'ala òun náà ni ọba tí èèyàn gbára lé Allah subhanahu wa ta'ala wani walladina amanu wa amilu salihat ẹ̀wà rí ẹ tó ní gbàgbọ́ sí ọlọ́run òun náà ni alladina amanu tánjú rẹ̀ wípé ó ní àdìkátá ń pè ní iman imanu billah ó gba ọlọ́run ọba gbọ́ bó ṣe yẹ kó gbà gbọ́ imanu bil malaika ó gba àwọn malaika gbọ́ bó ṣe yẹ kó gbà gbọ́ ìmánù bil kutub ó gba àwọn tíra ọlọ́run ọba gbọ́ bó ṣe yẹ kó gbà gbọ́ bákan náà ni ìmánù bil yawmil akhir ó gba ọjọ́ ìkẹyìn gbọ́ ó gba kádàrá gbọ́ so gbogbo àwọn nǹkan tí èèyàn nígbàgbọ́ yìí ó wá jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ dúró ṣinṣin pẹ̀lú ẹ̀wọ̀ amílù salihat ó tún wá ń ṣiṣẹ́ dáadáa ìyẹn pé ó ń ṣiṣẹ́ tọ àwọn ìgbàgbọ́ rẹ̀ yìí ọlọ́run ní ẹni tó bá ń ṣe eléyìí o lánúkà fẹ̀rọ́nà ánúhù sẹ̀yí àtìyìn a ṣe kí ni a pa àwọn àṣìṣe rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ a pa rẹ̀ fún lánúkà fẹ̀rọ́nà ánúhù sẹ̀yí àtìyìn ẹ̀wò ara àǹfààní tó wà níbi nígbàgbọ́ sọ́lọ́run òun ní mọ́tò òun ò nílé tòun yóò wá máa wò pé à ah, kí wá ní ẹyin àǹfààní tó wà níbi kóhun gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí tẹ́ ẹni oore kankan tó wà ń bẹ̀ àìmọ̀ kan ló jẹ́ kó máa sọ ilé tó pé oore ó wà nínú ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ oore wà ìpẹ̀ṣẹ̀rẹ́ o ń bẹ fún àìpé mùjárọ́dún pé yẹn kàn jẹ́ mùmìní lásán ìyẹn ti ń rí ìpẹ̀ṣẹ̀rẹ́ ìpẹ̀ṣẹ̀rẹ́ yẹn yóò wà máa wà pẹ̀lú wípé ìyẹn jẹ́ mùmìní ó ń ṣiṣẹ́ dáadáa ẹni tó bá ní mùmìní lòun kò wá kírun ó ní mùmìní lòun kò gbàwẹ̀ lásìkò rọ̀mọ̀dán ó ní ni kò ṣiṣẹ́ olóore so ó kàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àmálù sọlẹ̀ ha tọ́lọ́wọ́ bá fi tí nídìí kò ohun fi tí ọ̀rọ̀ tí ẹ̀ nídìí torí ẹ̀ lọ́lọ́ni ẹni tó gbọ́ pa nǹkan mí pọ̀ mọ́ lọ́n pẹ̀lú àwọn màláíkà ní kò pè wọ́n ní ọlọ́run kò dẹ̀ pè wọ́n ní àwọn nábì ọlọ́run kò yẹ tí ẹ tún gbé wọn sí ipò ẹn tí yàn jọ́sì fún bákan náà ni àwọn ànábì ọlọ́run kò sí kankan nú onígbàgbọ́ pé gbogbo wọn pátá ànábì ọlọ́run ọba ni wọ́n láàánú fárí kù bẹ́ẹ̀nà àhàdì minhum kò dẹ̀ ṣe òpinya láàrin wọn síra wọn pé à ànábì ti wà lérè yìí o o ànábì so wípé irú ẹni yìí ó wá ń ṣe kí ni ó ṣe àmàlù sọ̀lẹ̀hàt lára àwọn àmàlù sọ̀lẹ̀hàt òun là ń kà fúnra wa nínú rẹ̀ al'amuru bil anil munkar ìmọ̀ pàṣẹ dáadáa àti ìmọ̀ jìnà sí ìbàjẹ́ lára ni lára a máa sọ gbólóhùn dáadáa jáde lẹ́nu nínú àwẹ̀ wípé bí mo ṣe kóra mi níjànú níbi ìsọkúsọ ìwòkúwò ìrìnkúrìn àti ìgbọ́ kígbọ́ gbogbo àwọn ilé tí mo ti kóra mi níjànú níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàn ṣe gbọ́dọ̀ máa fi lo ìṣẹ̀míyàn ìgbọ́rọ̀ ní Ramadan ti dé o àsìkò ìkóra ah mo free báyìí kí wọ́n máa ṣe ah ká máa Ramadan yìí káwàájí kó jẹ́ training ground kó jẹ́ bí school ní pé odidi oṣù kan àwọn nǹkan tí mo fi bára mi lò tí mo fi kọ́ ara mi mo gbọ́dọ̀ jí kó jẹ́ àdámọ́ mi so inú àwọn nǹkan tí a máa fi bá ẹni lò nínú Ramadan oníyàn sọ àyàn kó níbi ìsọkúsọ anábi ni man lam yada qawla zur wal amal bihi wa laysa lillahi hajata ẹnikẹ́ni tí ó bá gbọ́ tí ó bá gbé ìṣọkúsọ jù sílẹ̀ àti ìmọ̀ wúwú ìwà kíwà ma wúwú ìwà tọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu yẹn ipò ọlọ́wọ́n bò ní bùkátà sí àwẹ̀ tó ń gbà yẹn o mu ipò ọlọ́wọ́n bá kàn ṣe kí ni ọlọ́wọ́n wò ó ràn ìpè kò ní gba láádá àbí láádá rẹ̀ kò ní tó ládàá pé kò máa wà kíwà kò máa sọ́sọ́kúsọ tó ti bó ṣe ń gbàwẹ̀ yẹn ni pé ládàá rẹ̀ kò ní dínkù ẹni tó bá gbé tó yí ó gbé ogbà àwọn nǹkan yíjú sílẹ̀ ládàá rẹ̀ ò ní dínkù ṣùgbọ́n ẹni tó gbàwẹ̀ òní kí a sọ ẹnu èèyàn kó níbi ìsọkúsọ àánú àmàlù sọ̀lẹ̀hát kí a sọ abẹ́ èèyàn kó níbi zìnà inú àmàlù sọ̀lẹ̀hát òun ni kí èèyàn máa rìn lọ síbi dáadáa inú àmàlù sọ̀lẹ̀hát òní kí èèyàn ríbi tí wọ́n ti ń ṣe ìbàjẹ́ kí anhum sẹ̀yí àtìyìn àá a ṣe ìpẹ̀ṣẹ̀rẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọn wala najziyannahum ahsana alladhi kanu ya'malun ilé ọlọ́run adé ládé pé nǹkan tí wọ́n ń ṣe nínú iṣẹ́ dáadáa àwọn àmọ́lù salihat lanajziyannahum a ma wá san wọ́n lẹ́san ahsanu kanu ya'malun nínú ẹ̀san tó fi ń dáa ju nǹkan tí wọ́n ṣe lọ so lára ìkẹ́ ọlọ́run ọba lórí wa nìyẹn a ṣiṣẹ́ dá tó kéré a mọ̀ gba ìdípele ládá tó ẹ pé táà náà bá wo ládá wa kò wà commensurate pẹ̀lú ẹ̀san tọ́lọ́run ọba san wá tó wáyé pa ní ká mọ́ quantify ẹ̀ ká mọ́ wo ká mọ́ ká ní òníwọ̀n pé ókè iṣẹ́ báyìí nǹkan tó wọ́ọ̀tù ní tàbá gbé sórí scale ṣùgbọ́n tá a bá ní ká wo ọlọ́run ọba máa ṣe ní ìdípele ọlọ́run ló wá ń sọ ní pé wàlá najziyannahum ahsana alladhi kanu ya'malun a mọ̀ sẹ́wọ́n lẹ́sàn tó fi ń dáa ju nǹkan tí wọ́n ṣe yẹn lọ so torí ẹ̀ nínú ẹ̀san Ọlọ́run ó ní pé ìpẹ̀ṣẹ̀rẹ́ ó mọ̀ wà fún èèyàn nínú ẹ̀san Ọlọ́run ó ní yóò ṣe àmójúkúrò fún ankum nukaffiranna ankum àwọn tó jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá ní kẹ jìnà sí ẹni tó bá jìnà sí a ṣe kí ni a bá ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó dá so lára pé a san wọ́n lẹ́san tọ́lọ́wọ́n bá sọ a sánà lẹ́dí kánú ya àmọ̀lú tó fi ń dáa ju nǹkan tí wọ́n ṣe lọ olọ́lọ́run fi ń sọ pé lọ wọ́n ni àdátù lè ìbádí as-salihin ma la ayn ra'at wala udn sami'at wala yaqturu ala qalbi bashar mo ti pèsè ní pèsè kalẹ̀ fún mi nǹkan tó jú òrírí té tí ò gbọ́ rí bákan náà kò tí ẹ so náà ni a ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ látara wípé lánà ìzìyà náhùn àṣànà lẹ́dí yóò máa dáa ju ètò tí wọ́n ṣe níṣẹ́ lọ so yíò máa ṣiṣẹ́ kékeré yóò dẹ̀ máa rí ẹ̀san láńlá kò sí ibi tẹ́lẹ̀ ìwà àfi ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kò sẹ́ni kan tí ó ṣiṣẹ́ 1 naira kan wá sọ pé wọ́n fi fún ní 1 million kò pọ́síbù ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba nínú nǹkan tó ṣe ní ìpèsè kalẹ̀ fún ó ju eléyìí lọ Insha Allah a máa dúró níbí ní ìrọ̀lẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala níwọ̀n bá ta ṣe lálàyé fún wa kó jẹ́ kó wúlò fún alẹ́ ayé ń bí àtọjọ́ gbìndẹ̀ kìyàmá kọ́lọ́n bá kó kàwà kún náà àwọn ẹni rí ó fún wa níṣẹ́ olóore ṣe pàápàá jùlọ nínú Ramadan imani wa kó jẹ́ kó rìnlẹ̀ sínsín àwọn nǹkan tó wá ṣe ládéhùn fún wa nínú ẹ̀san olóore àti àdípele ẹ̀san wa sallallahu wa wa barika wa ala ahlihi wa ashabihi ajma'in àwọn tàbá ní ìbéèrè tí káwọn àgbàlagbà béèrè náà wà alékù sáàrùn tó rẹ̀ tí káwọn béèrè náà tí káwọn béèrè náà wà alékù sáàrùn tó wá sí àwọn ọmọ sọ pé bóyá àtúgbò ẹ̀ àdúgbò bá ti ẹ̀yìn bí a bá ti lò náà wọ́n ní àti wọn gbọ́ lẹ́lẹ́lẹ́lẹ́